nínú sóràtún àbára jọba bàtúwánú àbára tí ó sọ fún wa àwọn ìgbẹ́ ńlá ìrìnàṣẹ́ ìtọ́ni ọ̀tún ní wàá ilé kọ́ lọ́wọ́. jẹ wá àwọn ètìna bí azábí àlìm àbí ẹlẹ́ta ìrora kò fi jẹ wá eléyìí ń tọ́ka lórí àìfẹ́ òdodo wọn tọ́ládùá tọmọdúá bí ènìyàn ṣe sọ ọlọ́run tó ẹ pé bí lọ́nà mọ́tà jẹ́ kí n lè tẹ̀lé ọlọ́run tó bá débi ní ti sórí ire mọ́tà sí rọrùn fún mi kí n lè tẹ̀lé ìyẹn ló fi wà nù àdúrà àwọn ẹni rẹ pé Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'ah ọlọ́run kò dodo hàn wá lódodo kọ́ ti ṣe rọrùn fún wa láti tẹ̀lé. wa arina al-batila batilan warzuqna ijtinabah ọlọ́run fi rọrùn hàn wá nírọ́ fi àìdá hàn wá láìdá kọ́ ti ṣe rọrùn fún wa láti jìnà sí àdúrà tọmọlúwàbí yẹn máa ń ṣe ṣùgbọ́n àwọn akẹfẹ́rí àwọn tó ọlọ́ọ̀ká wípé tí Muhammad sọ yìí òdodo ńlá tó dọ̀ rẹ ọ̀rọ̀dọ̀ òkúta lù wá láti sánà ìyàjẹ́ wa eléyìí ò tọ́ka lórí ìkẹsẹ̀ ju àìfẹ́ tẹ̀ lódodo wọn lọ kẹgbẹ́ tó fọ́dodo ni wọ́n ní tí ẹ̀ka sọ ní kọ́ ọlọ́run tó ẹgbẹ́ tí Muhammad sọ yìí lọ́nà mọ́tà ti rọrùn fún wa láti tẹ̀lé ọlọ́ni wà máa kà á nà lọ́hùn lè ọ̀sìbà wọn wà àǹtà fìhìm. àwọn náà ní bẹ́ẹ̀ jẹ́ wọ́n níyà nítorí pé wọ́n mọ̀ ọmọ wa láàrin wọn. ọlọ́run tó fi àdébà kọ́tà sọ́lá ṣe sábà bí àìjẹ́ níyà wọn. màmá kà á lọ́hùn mọ́ àṣìbà wọn wà wọ́n yẹ sẹ́fìrò. sì ní jẹ́ wọ́n níyà látara pé. nome de Jesus. jẹ níyà ètò lè mú ní jìyà wọ́n ti ṣe ẹlẹ́tọ́ láti jìyà torí pé wà wọ́n yẹ sùdúnà ánìlì masjidil haram àwọn kèfèrí wọn a máa léèyàn ká wọn a máa kọ̀ fún yàn láti wálé ọlọ́ ilé ọ̀wọ̀ ẹtí bá ti léèyàn kúrò nílé tọ́lọ́ àwọn lẹ́tọ̀ọ́ sí yà àìjẹ́ wọn ọ̀rọ̀ pàdébí wà láàrin wọn ẹ̀ńtí kọ̀ fún ni láti mọ́dé ilé ọlọ́run wọn lẹ́tọ̀ọ́ sí yà pàmò tí wọ́n ti jẹ́ lẹ́bọ gbogbo ẹni tí bá ti ń kọ̀ fún yẹn láti má ṣe tọ́lọ́run kó wá lẹ́ni ọlọ́run ìṣẹ̀ni ọlọ́run àyẹ̀ bẹ́ẹ̀ ti súnà ń gbógun tì wọ́n kó wá lẹ́ni ọlọ́run ẹ̀ ọ̀ ìṣẹ̀ni ọlọ́run ẹni ìṣù ni ẹ́ àyẹ̀ bẹ́ẹ̀ máa ti dáadáa nílé ọlọ́run ti ṣe kàábà ọ̀hún kọ́ fún yẹn kéèyàn má débẹ̀ àwọn yẹn bẹ́ẹ̀ máa ti dáadáa láwọn mọ̀sáàjì dòlà àwọn mọ́sálásí tó jẹ́ lọ́lọ́run

àwọn ń gba ṣíríkù láàyè ẹbọ wọn a máa gba bídà àwọn àdádálẹ̀ láàyè ló fi wá ní hadith àdébà ọ̀sánlápẹ̀lá àná lọ́wọ́ man awa mọ̀fẹ́sà ibi dandan ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run máa bá gbogbo ẹni tí bá ń gba mọ́fẹ́sà lálejò aládàádálẹ̀ mọ́ṣáláṣí rẹ̀ náà rí lò wájú ta rẹ̀ náà ti ń ṣe àdádálẹ̀ sákẹ́sì ìrẹ́ níbi ìsẹ̀ni ọlọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ̀ fún ni láti mọ̀ ṣe dáadáa tí wọ́n ń bá bàjẹ́ láàyè kì í sẹ̀ni ọlọ́ táwa lẹni ọlọ́ ọlọ́ni àwọlé ya òhù ìlà ìlú tako ẹni ọlọ́ làwọn olùpáyà ọlọ́ tí a wá ní wàlíì táà kí wọ́n máa káàkiri lẹ́yìn pàápàá jùlọ àwọn àbúrò tọ̀rí kọ̀ kẹkẹ àwọn wàlí àlọ́ wàlí ọlọ́ọ̀ni táwọn ẹni tiẹ̀ ọlọ́ọ̀ni in áwùlìyà uhu ilà ni wọ́n ta kú kò síbi omi ìtẹ́wà ẹni ọlọ́run ti lọ ju láàrin àwọn olùpáyọ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́run ó ní ẹni ọlọ́run ń lọ rí ọlọ́run ó ń lọ́lọ́wọ́ torí pé páyà lèyẹn fi ń jẹ́ ní babara wájú ọlọ́run ọlọ́run ní inna akramakum inda Allahi atqakum olùpáyọ̀ ọlọ́run ọba òun náà lẹni tí ó jẹ́ lọ́dọ̀ ọlọ́run tí a bẹ́ jẹ́ ní ọlọ́run tí ó jẹ́ àyẹ̀fẹ́ ọlọ́run ọlọ́run pàtìnàbí lòun ìyá gbogbo dọ́nà òṣìfẹ́ kó jìnà sí. ṣùgbọ́n wọ̀nyí náà lọ ikírun àwọn pààrọ̀ jẹ àwọn ọlọ́dí dépò kẹ́kọ̀ọ́ ní kírun mọ́ àbá àti ẹ̀mọ́ bí tó ti ń kírun ọ̀rẹ́ kíjẹ̀ mọ́ ilé kálíwọ̀ lọ́wọ́ ọ̀bájọ́ ọlọ́dẹ ní ọlọ́run àbí ọ̀tọ́ ń takọ̀tọ̀ ọlọ́run tó jíṣẹ́ rẹ̀ ẹni takọ̀tọ̀ ọlọ́run tó ẹni tó mọ́ lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ní jẹ́ ni ọlọ́run ẹni àbá sàlẹ̀ fún wa pé àwọn ẹni ọlọ́run wà hùwù lẹ́bí na ámọ̀nà ọbẹ̀ láàrin wà rọ̀sùn rẹ̀ àwọn ni a ti wọn gba ọlọ́run bá gbọ́ tó gba òjíṣẹ́ ọlọ́run bá gbọ́ ìmánu wa tẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ àti ìpáyọ̀ ọlọ́run ní sọ́ni di ẹni ọlọ́run ọlọ́ni inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun àwọn ẹni ọlọ́run wọn ní bẹ̀rù ìbànújẹ́ òsì ní jẹ́ tiwọn láyà lọ́jọ́ gbẹdẹ àlùkìyàmọ àwọn wo ni alladhina amanu wa kanu yattaqun olùpáyà olùgbàgbọ́ olùgbàgbọ́ ẹni tó gbọ́ lọ́wọ́ gbàgbọ́ tó kò jíṣẹ́ gbọ́ gbogbo tọ́lọ ní àgbàgbọ́ tó gbàgbọ́ tó sì páyà ọlọ́run olùwàlẹ́yìn àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gbòjíṣẹ́ rẹ̀ gbọ́ wà á fọ̀rọ̀ dùn lọ́wọ́ àbí tawhid wal ibada wọ́n ti fọ́ lọ́wọ́ látò nípa ìmúlọ́kan rẹ̀ gbogbo ìjọsìn wọn ọlọ́run nìkan ni wọ́n ń ṣe fún eléyìí afẹ́ tí ò bá jẹ́ fọ́ ibù tawhid khalif lillah ẹni tí ò bá gbọ́ lọ́wọ́ agbómọ́ ọlọ́run lẹ́yọ̀ kẹ́tùtù kò lè jẹ́ ẹni ọlọ́run. ẹni tí ń ṣẹbọ tọ́lọ̀ ẹni tí ń yakọ lọ òjijẹ ni ọlọ. in awliya owó ìlànà ìtàkù àwọn olùpáyọ̀ ọlọ́run lẹ́ni ọlọ́run. walakin aktharuhum la ya'lamun gbọ́kọ̀lọ́kọ̀ èèyàn mọ̀ falidhalika da'u li anfusihim amran ghayruhum awla bi tẹ́ẹ̀ náà ń pàpẹ́ mọ́ ara nǹkan lẹ́tọ̀ọ́ sí sùnmọ́ ẹ̀nà ń pàpọ̀ mọ́ra rẹ̀ àwọn títí tó pàpọ̀ mọ́ra àyẹ̀tọ̀ wòlíì ni mí ìgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ pàpọ̀ mọ́ra àwọn ẹlòmíì náà lẹ́tọ̀ọ́ sí fúra bí wọn àtọ́ bẹ́ẹ̀ àwọn náà lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n àti wọn pàpọ̀ mọ́ra yìí àwọn yìí ṣe ẹ̀ńtọ́lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń pè mọ́ra wọn sáà náà bá fẹ́ jẹ́ ni ọlọ́run ká nípa ẹ ọlọ́run ká jẹ́ kí gbàgbọ́ wa nílẹ̀ kó yẹ kó orúkọ ìgbàgbọ́ tá a ti ń sọ yìí kèé fò mọ́ ni o èyẹ máa ń lọ kọ́ ni o ìgbàgbọ́ tí ó sọ ìdẹni ọlọ́run kèé fò mọ́ ni èyẹ máa ń lọ kọ́ ni kánà sùhárà wọn ni ta'allamna al-iman qabla al-Qur'an ìgbàgbọ́ la kọ́kọ́ kọ́ ká bá al-Qur'an ìgbàgbọ́ la kọ́kọ́ kọ́. kọ́ kuraani fazadina ìmánà ìgbàgbọ́ wa lékún kí ló bá torí bɛ torí pé igbagbɔ ní ìpìlẹ̀ yẹn lẹ́yìn mi tó jìjìjì ẹni ẹ ẹni ẹ fẹ́ kó bá lè tààfin àkídà olówó alọ́kàn yín a lè tààfin ti dáadáa bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ àyè ọkọ nígbàgbọ́ ìgbà ẹni ìgbàgbọ́ rẹ wà á lékún torí pé tọ́ nígbàgbọ́ ibi tẹ́ ti mọ ohun jáde lọ kúrán tó lọ kọ́ ìgbàgbọ́ àmọ́ nǹkan ni o. àwa fi payọ̀ náà bá àákùdó. ọlọ́ni wa máa ká ní sọ̀dá tó fún mi ń dẹ́sibẹ̀ẹ́tì ńlá mú ká àwọn wa tẹ̀sílẹ̀ yá. فذوقوا العذاب بما كنتم تكفرون ọlọ́run wa máa ká náà sọ láàtò mọ̀ọ́yìn dàlíbẹ̀ àwọn kẹfìrí tá a sọ yìí ìjọ tí wọn tán lára náà ìjọ tí yìí ní ọlọ́run kò sí kẹkẹ tán sí ìjọ tí fọlọ́ ilà mọ̀ká pàtẹ́tìdìyà mọ̀ká à bíàǹsùfèé bí a ń fẹ́ fèrè pàtẹ́fìdìyà kábíkún bí a ń pàtẹ́wọ́ à ń pariwo. ìtẹ́ náà fi súnmọ́ lọ́wọ́ ìmọ̀ pariwo ìmọ̀ súfèé kábíkún ìmọ̀ jó pàtẹ́ kúrẹ́ńjọ́ tí wọ́n láti lè bá ń lu bàndínì inú mọ́ṣáláṣí ẹ̀ bá ń jó ojú ọ̀sẹ̀ tí àwọn akọni yóò tọ́lọ̀ ń lò yẹn kékeré nù ìjọba náà jọ́ ni wọ́n àti kankan ìmọ̀ pariwo ìmọ̀ pàtẹ́wọ́ lọ ìmọ̀ túfèé eléyìí ni fílù jahla al-aghbiya iṣẹ́ àwọn aláìmọ̀kan àwọn ọmọgọ̀ alladhina alladhina laysa fi qulubihim ta'dhimu li rabbihim wàlà máàrífà tó fi fọ́kọ́ òkè. abẹ́pẹ́ wọn àkọ́lọ́ wálé ẹwà ní ọlọ́lẹ̀ bá ń jó ẹ bá ń pariwo ẹlẹ́yìn jọ́sìn fọ́lọ́ náà nù. àìwé mọ́sálásí mi lé nínú anáńdé tàbí adọ́rọ̀ láti pàǹdírì náà máa dégé ní náà máa lò nílé ọlọ́ àkọ́lọ́ wálé ọ̀mọ́wọ́ rẹ̀ wàlá tìrọ́mìlì abdul bìkọ́ ìwà àṣùrọ̀fẹ́ àkẹ́bẹ̀ẹ́ tó wọn ṣe léè kínní àná wọn àpáàyè tó jẹ́ kó ń lọ láàyè lórílẹ̀ wọn àpálẹ́ níbi ló ń pariwo nínú kábà àná láwọn náà ń súnmọ́ náà bá lọ. bẹ́ẹ̀ náà ni gbogbo àyè tó jẹ́ mọ́ṣáláṣí náà léni tí ò bá mú ní lásán ilé láti máa jó láti máa kọrin. níta kẹfìrí ń pè ní ìjọsìn gbogbo ẹnikẹ́ni tó náà bá wá ṣe báyìí lé nìyẹn náà já fún wọn jẹ ẹ̀rọ bá ń fọ ní ilé tí ń pẹ̀lẹ́ sí ti wọn òun lè ìwà ni ti mùsùlùmí tàbọ̀ mọ́ṣáláṣí di ilé bàndírì tàbọ̀ di ilé ìlú ìfọlọ́wọ́n bá mọ́ làwọn bá mi ń gbọ́nà tó àbí ọlọ́run lógo àfi tàmídá àti ìdúpẹ́ fọlọ́ àbí ọlọ́run lógo mọ́ àfi tàmílá ìṣẹ̀lá ìlà ìlọ́wọ́ àfi mọ́lọ́ lẹ́yọ̀ kan náà gbọ́nà tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù àdéhùn owó adékòrin àtijọ́ lókù bàbá ẹgbẹ́ tó ti fi mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà nù ẹ̀ẹ́dá omi ó pọ̀ lẹ́yìn wọn ẹ̀rí gbogbo àfáàtọ̀ ẹ̀kọ́ máa ti wá àdúgbò òdìpọ̀ ń pa màdínì mẹ́gbẹ̀ẹ́ káàkiri ìjọ làá fi mẹni tó súnmọ́ lọ ilé kọjọ làrẹ̀ tọ́lọ̀ fi òyìn akẹ́fẹ́lé ọlọ́run akẹ́fẹ́lé tó ń pàṣẹ tó ń pẹ́fẹ́lé tó ń lùlù nílé ọlọ́ ọlọ́ni tó ń pè níjọ ti ti wọn nù fàzókòlè àzáàbà mi máa kó tó tẹ̀ fún ọlọ́ni àbọ̀ ẹ̀ máa tọ́ yáwó látara ìyàpá ọlọ́run subhanahu wa ta'ala tẹ́ ìyàpá tẹ́ ṣe kẹfẹ́rí. ọlọ́run subhanahu wa ta'ala wọn sọ fún wa pé ní iná lẹ́dí kafaru yunfiquna amwalahum yasuddu an sabilillah. sílẹ̀ wọ́n máa náwó wọn láti fi kọjú yẹn níbi ìtọ́lọ́ àbí nǹkan báyẹn máa ṣe ẹlòmíọ́gbọ́n rẹ̀ ṣe kankan pé ẹ máa wo bọ́ọ̀lù ẹ máa ṣe kankan lásìkò táyẹn yẹn bẹ́ẹ̀ tí náà tún wà ní lérí ṣe. wọ́n máa wọn bẹ́ẹ̀ lìyí kúkìlù lọ́hàkọ́ wàyà ń sọ̀rọ̀ lè bá àfilà lè bá àgbégi dínà òdodo láti lè bá àrùn bàjẹ́ lọ́wọ́. wọ́n ti lu tawhid ar-rahman láti lè bá a bá ọ̀rọ̀ bọ́lọ̀ lẹ́yọ̀ ọ̀tẹ́nudọ́jẹ́ kàtẹ́ ẹ̀kọ́ de àtẹ́wọ́tán pé mẹ́ta lọ́kàn ẹ̀ẹ́fà yìí ni wọ́n tawhid mẹ́ bẹ́ẹ̀ náà wà ní mùsùlùmí mi náà ń tọ́nà máa dálẹ̀ àbọ̀ tí wọ́n máa bọ̀ rẹ̀ rẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n máa takò tawhid ni ó lè gbó wọn fún wọn ó lè gbó fún wọn ẹ fi ṣe program báyìí lórí rédíò ó lè gbó fún wọn lórí tv ẹ fi ṣe program báyìí wọn lè bẹ́ẹ̀ ṣe nǹkan tó tako súnà tó tako tàwíìdì òun náà máa gbówó lẹ́ńbẹ́ ayé ìbára ẹni náà bẹ́ẹ̀ wí ìbára ẹni náà wí ni ẹ̀sùn tó à ń tẹ̀lé rẹ̀ la gbogbo ẹni tó bá ti náwó lẹ́kẹ̀bi tó náà sí yóò máa kọ́ níyẹn láti fi mọ̀tọ́ lọ́wọ́ ọba ayé ìbára ẹ máa rí lásìkò àwẹ̀ ẹni tí ó gbowó lẹ̀ fáwọn o tẹ́ni ó sì máa takò tà èyí tí ó máa takò súnà irú ẹ tó gbowó lẹ̀ ayé àdúgbò náà wípé àwọn àkómọ náà wọn lèyẹ̀ sùn dú à ń sẹ̀bi ìlà láti fi kọ́ dí ojú ọ̀nà àtọ̀lọ́ à ń jẹ́ káwọn èèyàn mọ ìmọ́lọ́ lẹ́yọ̀kan ọ̀yà fún mòdínà ìbára dàtọ̀ làwùsàn ìdí yóò ọ̀yà fún ìsìláàmù dínú ìbáàdà ọ̀sán ẹ̀sìn ìmọ̀ ṣe òòṣà lójà kó máa fi rìn rẹ̀ ọlọ́ni bá kẹ̀mí ló ti máa náwó wọn nu fásá yóò fi kú náà mọ́ ẹ̀sẹ̀ máa ná lọ́nu ẹ̀ máa wọ̀n gan ọlọ́ni bá ti ná bọ̀nu ọlọ́tọ́ wa ló wò tẹ̀kí bálà ní tẹ̀kí bá ti tún máa ná lọ́nu o ìyẹn ní oníjẹ́ lójú tọ́ ọ bá láwọn tí wọ́n gbé bàjẹ́ lárugẹ tábàlẹ̀ yẹn fi owó sí àwọn tí wọ́n ń takò tọ́lọ́ ń tọ́tún léèyàn náà ó sì ayé lọ́wọ́ agbó ẹgbẹ́ hàn káwọn àwọn máa náwó wọn láti fi kọ́ni tọ́lọ́ máa ń ṣe máa ná lọ àníjáwọ́ rẹ̀. láti máa ná lọ. ọlọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n sọ fún wa pé ní túmọ̀ takùnù alayhim hasra tí wọ́n ọjọ́ gbẹ̀dà kí a rọrùn. a padà fanú jẹ́ pé a àbámọ̀ ni àbá sì máa náwó yìí síbi ẹnu bá rí pé mẹ́ta kò dodo ibẹ̀ ni ó náwó rẹ̀ sí ọwọ́ padà jẹ́ nǹkan àbámọ̀ aburú fún ọjọ́ gbẹ̀dà kí a rọrùn. látàyé gan ni mí ti ń ṣẹlẹ̀ túmọ̀ yóò gbé labúùn akẹ́mi bá ti máa ń tẹ́ gbogbo tán náà yìí ẹ̀rí lọ́kọ́lé àtẹwọ́ ló ń kọ́ gbogbo ẹ̀ ló mọ yóò dọ̀là bóòlù á padà wá borí wọn náà gbogbo ẹ̀ yóò padà di nǹkan rẹ̀ lè tó bá yá náà yóò di nǹkan bànújẹ́ fún wọn lẹ́yìn náà rò páwọn mú kéènì á padà wá kòkó bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni tó náwó lẹ́ni láti tako súnmọ́ yóò padà bá jẹ́ lọ́wọ́ tó náà lẹ́yìn náà ìsín padà náà ó lè padà kòkó tọ́lọ́ padà lékè ọlọ́yìn náà lẹ́dí náà yọ ha dúnà lọ́ha wà rọ̀ṣọ́lá tó gbé nìkẹ́ni tí ń takotọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ ọ̀là ìka humula àzàlù ẹni yẹ pẹ́rẹ́ nírú wọn kódà bẹ́yìn ń bá bàrà wọn láwùjọ àtúnjẹ́ tí ń takotọ́lọ́ àti tòjíṣẹ́ ọjọ́ yẹ pẹ́rẹ́ ẹ tí wọ́n á tọ́lọ́ ńlá àtòjíṣẹ́ rẹ̀ kódà bẹ́yìn òkà kún láwùjọ ẹni yìí ni ọlọ́lẹ̀ tó takọ̀tọ̀ náà àtòjíṣẹ́ rẹ̀ èèyàn bùtùlù ni wọ́n èèyàn rẹ̀ lẹ̀ ni wọ́n kàtàbà lọ́wọ́lá àgìlìbánà àdáwà rúṣùlẹ̀ ọlọ́run wa ní ó ti wà nù òfin mi mo ti kọ́ èmi àtòjíṣẹ́ mi là á padà lékè gbogbo mi tán náwó ní gbogbo kàràkìtà tó ń tẹ̀ ló padà wà lọ dẹ̀ fọmọ yóò gẹlà bóòlù àwọn kẹfẹ́ rí wọn padà kókó àwọn mùsùlùmí padà lékè wọn. falẹ́dìínà káfàrú ìlà jahannama yóò ṣàrú. tó bá lọ́jọ́ ọ̀gbẹ́nde ibi tá a gbé wọn dìde sí inú nání inú nání ni wọ́n ṣe láyé. kápá rẹ̀ káwọn ìnáwó síbi tá a ti kọ́ di tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ àkànnà fẹsẹ̀ yíra bídíà ni tí ẹ bá ti fi bídíà lọ́lẹ̀ èèyàn kọ́ di súnà ni àkànnà fẹsẹ̀ ti mọ́lódì wọn ni ẹni ìlèmínà láwùjọ wọn fi pọ́n mi lẹ́nìí bá fi kẹ́kọ́ lé tọ́lọ́ kàbùkù wájú ọlọ́nkọ́ yìí táwọn fi kún ọ lé bá abẹ́ ti jẹ́ dáadáa kan abẹ́ ti ṣe dáadáa bá abẹ́ náà yẹ̀kẹ́ báyìí lọ́wọ́ iyo la pẹlẹ kọ wọn bá ní àìmọye láwùjọ tó yẹ kọdọ mi náà yà sí ẹrú dáadáa romi nì wọn ti fẹ́ ṣe nǹkan tí ò bá wọn àbí àwọn kánákọ́ra jẹ láwùjọ pa ẹni yìí ní ètò alẹ́ a náà láwùjọ abẹ́sẹ̀ kánífà wọn nà mọ àdúgbò ní èjẹ́ bẹ́ẹ̀ àbá gbówó lẹ̀ wọ́n bá ń mutí ìgbóyà náà ń kúra wọn kò làwọn ìròyìn mọ́ṣáláṣí lọ ẹ̀ náà kọ́ni tọ́lá àbọ̀ kọ́ni tọ́lọ́ tó bá náwó ń bẹ̀ ayé àyíká wọn náà èyí padà kábàámọ̀ nínú owó bẹ́ẹ̀ tó pété sí àwọn kèfèrí nìkan náwó láti fi kọ́ni tọ́lọ́ ọ̀yẹ́ ká rí mùsùlùmí kó náà jẹ́rú yẹn báyìí ká mọ̀ pé tá a bá ní ìbéèrè méjìlá jẹ́ lórí ẹ̀ pátánẹ́bí sọ pé wọ́n tẹ́ mọ́ ni òní tí ìyẹ̀kùn ní gbò ọjọ́ ìpínlẹ̀ alikiyama àfi ká béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nǹkan bíi márùn sí mẹ́fà taratara mi sọ ni pé wà á ń mọ líhì owó rẹ̀ tó ní àyínà kìtà sábà níbo ló ti rí gan ìdánimọ̀ ti fọ́ nínú ọ̀gẹ̀ tó bá ti á pàṣẹ ibi tó rí tó rí ibi tó dá wàfíìmà àǹfààkọ̀ níbo ló náà sí ẹ̀mí jìnnà yóò jẹ́ ibi tó wó àyàmọ̀bí táwọn ọmọ wa sí kò lè gbogbo tó bá gbé fún yẹn lẹ́bi pọ́n yẹn lé àwọn ilé rí lápọ́nlé lọ́dọ̀ tí wọn kó sì wọ́n jẹ́ àpọ́nlé lọ́dọ̀ ọlọ́wọ́n wa ọlọ́wọ́ sọ́nà wa tààlà wọn ni àwọn kẹfìrí wọn máa náwó wọn yóò fi kún náà àwọn tí ń náà ọlọ́pàá ní fata yóò fi kún náà àwọn èdè tó máa ná lọ́nà wọn wọn náà wọn ti ẹ̀yà sódú à ń ẹ̀sán tó ń kọjú yẹn bí tọ́lọ́ ọba ni. kílẹ̀ tán wọn tó wọ́n ta fún alẹ́ yẹn hasọ̀rọ̀ nǹkan ìpadà di nǹkan ìbànújẹ́ fún wọn. tó wọ́n yọ gàlà fún gbogbo náà fi ń gbé lárugẹ olùkọ́ padà lójúkọ lẹ̀ náà. torí àmẹ́jì wà lẹ́dí náà káfárú ìlà jahannama yọ̀ ṣàrò ìtọ́ ajẹ́pọ̀ wa parí ẹ̀ nígbà tó bá ń gbé yẹn dìde inú nánà máa gbé àwọn lọ ọlọ́mọṣẹ́ ọlọ́wọ́ náà.

rárá o ọlọ́ni kálíbà àdáyẹrí àwọn kálíbà mú nǹkan burúkú bí dáadáa ẹni rẹ kámọ ẹni bí kámọ. ẹ̀sìn yóò lè jẹ́ àmọ́ ẹni rẹ àtẹ́ni bí òdòdó ní ìjà mẹni àtẹnibí sábà ń tanra wa gbogbo alẹ́ làwọn ìkọ́ra alẹ́ ní ire ṣùgbọ́n tí reality bá dé ẹni rí òfòdún ẹni bí òfòdún ọ̀rọ̀. wọ́yẹ́jẹ́ al-khabitha ba'dahu 'ala ba'din bákan náà kọ́nà ọba subhanahu wa kó lè bá a fi aburú hàn kí ó gbára burú sọ́dọ̀ ara wọn nìkan dáwà lọ́tọ̀ ká má ní í ṣe pẹ̀lú àwọn ẹni rí. ẹni rí kó wá pẹ̀lẹ́ ni rí ẹni wí kó wá pẹ̀lẹ́ ni wí ọlọ́wọ́ sọ́nà àtàlá ní ọmọ yóò ti ìlà ọmọ yóò ti ìlà láwọn ọ̀sọ́ ẹnìkan tó bá tẹ̀lé ọ̀nà àtòjíṣẹ́ rẹ̀ fáwùlá ìkàmọ́ àlẹ́dínà àníhàmọ́ lọ́wọ́ àlẹ́ yìí bá lọ́jọ́ gbére àlùkìyàmà yóò wá pẹ̀lú àwọn tọ́nà ṣèdẹ̀ra fún nínú àwọn tání nínú ẹnẹbi yìí nínú àwọn ànẹbi ọlọ́run wàṣọ àdá àtẹkùkù torí tọ́lọ́ ọ̀sọ̀lì àtàwọn ẹni wàhásùnà ọ̀là ìkàrọ̀fì ọ̀ àwọn alábàárìn tó dáa ní kéèyàn pẹ̀lú wọn ẹni rẹ bá tani lọ́nu ẹni rẹ. ìbáyìí ẹni ibi náà ni oníwà pẹ̀lú àwọn ẹni ibi lóbi wọn ní hadith kápẹ́ tí kéékìrún wọn náà dide dìde pẹ̀lú àwọn kọ́ọ̀rùn àtàwọn fèrè àhún ba bí bá ẹni ibi lọ́nà nǹkan kó sì ní ilé rẹ̀ فيجعله في جهنم وفي اسم جهنم تلك أولئك هم الخاسرون àwọn ẹni ilé ní ẹ̀ńtà kòfó ìwà ẹ̀ńtà kòfó tó sọ̀tù òun náà lẹni tó jẹ́ kékeré tó wọná ẹni kòfó láyé èmi bísíǹsì kò ló ń bẹ̀ ó ti ká tó òfò lélẹ́yìí òfò kéékèèké làwọn yìí ó òfò lẹ́ni tó wáyé tí ò rẹ́ yí ẹ̀sìn sìn tó wá padà lọ́dọ̀ ọlọ́run láì rí iṣẹ́ ẹni kankan tó tó yà pọ̀ lọ ọ̀nà alladhina kafaru ila jahannama yuhsharun ẹ̀rí àwọn kẹfìrí iná jáná làápọ̀ ọmọ sí. qul lilladhina kafaru in yantahu yughfar lahum ma qad salaf wa in ya'ud alislamu lillahi wahdahu la sharika lah sẹ́gbà fọlọ́ kọ́lọ́ nìkan làwọn ó máa sìn subhanallah ẹni tó ti ṣe bọ́lí ẹni tó ti ṣe fún ẹni tó ń gbòòrò ẹni tí ò kírun rí ọlọ́ni tó bá jáwọ́ ń bẹ̀ tó wá ní nísìn o àwọn ti fira àwọn ẹlẹ̀ fọlọ́ nítòótọ́ àtòdodo yóò fárọ̀ láwọn máa kọ́ ọ̀dùn sálàfù gbogbo ohun tó ti ṣe síwájú àforí rẹ̀ kí wọ́n òkè kẹ́lẹ́mọ̀ sọ́lá fún mi tó ṣe kíni tó ti gbà wájú. ọlọ́wà sọ́nà wa tààlà ọba aláforíjì yẹ́wọ́n tó wà ní àdìsí pé Islam èdúkù mọ̀ọ́mọ́bọ̀ Islam tẹ́ bá ti ṣe gbogbo ohun tẹ́ ẹ ti ṣe wá síwájú yóò forí ẹ̀jẹ̀ rẹ̀. jìnnà lọ. bẹ́ẹ̀ bá ṣe kà tó ṣe bọ́ tó sọ̀rọ̀ síwájú wá gba Islam níta kọ́lẹ̀ fún yẹn gbóni wà. tó ṣe bọ́ tó sọ̀rọ̀ kò sí ìkẹ́kẹ́ tó gbà tó lẹ́sẹ̀ ni ṣùgbọ́n yóò ṣe kí ni ọlọ́run ní kọ́ fún wọn nígbà tó ti gba Islam bí ọba ṣètọrẹ àánú tó fún yẹn ní nǹkan tó jẹ́ kéferì tó ṣe wà dáadáa fún yẹn tó ràn yẹn lọ́wọ́ ó ní ọmọ rẹ̀ títí tó dá tó jẹ́ kéferì sáàgbà lọ́wọ́ rẹ̀ ọlọ́ni wà mọ̀mọ́ ní àwọn àtúkùbálà mílíọ̀nù náà kọ́ tòun ilà ánàmù káfàrọ̀ ìlà ọlọ́nà kéferì òní tó pọ̀ fún wa tí ò jẹ́ àgbàṣe wọn fẹ́ẹ́ ṣe kéferì tó lọ́wọ́ àmì kan tí wọ́n ṣe. fọ́pọ̀ dìbò náà ilà àmọ́ amílù mìíràn amálé fàjà ànáwó àbá àmọ̀ ìṣòro. gbogbo tó ṣe láàmú ẹni tí wọ́n kẹ́ tó ṣe láti mọ̀ ṣùgbọ́n àtọ́ni tó fẹ́ dànù torí pé jẹ́ kéfèrè. kéfèrè bá gba ìsìlámù. kí ló tẹ̀lé ní? dáadáa olóṣèkù tí wọ́n kọ́ ẹ̀ fún gbàgbọ́ ẹwà ní tọ́nà wọn á ṣe kẹ̀kẹ́ tó ṣe dáadáa kò sí ẹ̀kẹ́kẹ́ tó wà lọ́rọ̀ ó kẹ́ gba ìsìlámù ni ó ní gbogbo dára tó ṣe ẹ̀kọ́ gbogbo ẹ̀ lọ́sẹ̀ kí ní kọ́. ìyẹn ló bá tẹ̀yẹ̀ bá gba ìsìlámù agbọ́dọ̀ fi ṣe ẹgbẹ́ ìbẹ́jọ́ ń pàtẹ́wọ́ lánàá ni ìbẹ́jọ́ ń sọ̀rọ̀ ni àìmọye àtẹ́yẹ pé wọ́n bá ń sọ abájà lákọ̀ọ́kọ́ tí fìlàmù dé ẹ̀sùn padà gba fìlàmù níbẹ̀. Khalid bin Walid radiyallahu anhu sebo ní adarí ogun ní gazawatu sanfa Hamza sanfa Mus'ab bin Umayr nígbà tó ti di gbẹ̀yìn gbà olóòtú padà di agarí ogun fáwọn mùsùlùmí tí wọ́n padà mọ́ sí Saifullah mẹ́ta ìyẹn báyìí lè rí ọ̀rọ̀ tí alẹ́ kẹfẹ́ níjọ́ tó lè pa mùsùlùmí púpọ̀ máa kò sẹ́ni tó sọ yẹn mọ́ torí kò ti gba Islam lọ́lọ́ ní kólé lẹ́bí iná káfà o sọ fún kẹfìrí èèyàn táhù sábà lọ jáwọ́ bí iṣẹ́ kẹfìrí sọ́lọ́ yóò farò láhùn máa pọ̀ ní sára gbogbo ohun tí wọ́n ti ṣe lẹ́sẹ̀ ọlọ́kùnrin tó yẹ ká ló ṣe wá àbí fọ́ọ̀kì rẹ̀ pé tẹ́ ẹ ṣe yìí tó burú ni ṣùgbọ́n tẹ bá jáwọ́ tẹ gbà láwọn ọlọ́bù rẹ̀ jì ń rìn wà íyà òun ní túnṣọ wọn pé tó bá lọ padà sí kúkúrú wọn. fàkọ́jú mọ́gàn ti sóńnà tó lè àwùwá ni anáàmọ́ tó ti gba wájú nílànà ọlọ́run tó fi bá wọn tán ti ṣíwájú wọn lò kí ló fi bá wọn lò bí ìlàkìlì ó mọ̀ mẹ́lìmọ̀ kàdébà. lórí ẹ̀sìn ní tí ṣe fún un pa ni o tẹ́sì lágbára. tẹ́bálẹ̀ ẹ̀jáwọ́ ẹ̀bàdàn náà wà bẹ́ẹ̀ tẹ́bálẹ̀ tagídí ìyẹn ọlọ́run bẹ́ẹ̀ o ẹ lọ́ọ́ kàtọ́ tó ti síwájú yín alamutara kaifa fa'ala rabbuka bi aad ẹ wo tọ́lọ́ àwọn nígbà tẹ́kọ̀tọ́ náà ọlọ́ni ìrọ̀mà dáàtìlẹ̀ ìmáàd àwọn èèyàn gbàǹgbà gbàǹgbà ni wọ́n ọlọ́sọ láyé pé wà bá dà òfin fún ẹ òdìbò ẹ̀rọ yẹn ti wá pé àṣẹ ilé ni tó tó lágbára èèyàn ńlá ńlá gbàǹgbà gbàǹgbà ni wọ́n ẹ̀rí alẹ́ ti làmúyò kọlá kùmí tìlù wá fìdílà àwọn tá a dárú wọn mọ́ fáwọn èdè tó wà láyé tẹ́fálẹ́ lágbára lọ́wọ́ àwọn yìí o gbogbo bá ti wá náà lọ ọpọlọ bá ń bẹ o ọba lọ tó bá ọtítọ́ lọ ọpọlọ bá ń bá lọ mẹ́ta gidi ìyá ọlọ́run bá ń bẹ. wọ́n fa bóódà lẹ́bí nàjà àbò sọ̀rọ̀ ìwà ọlọ́ni ẹ wo àwọn tó ti ṣíwájú yìí àwọn Samud wọ́n ṣẹ̀jọ̀ àrẹ́wà kọ́ọ̀lì yáàbò sọ̀rọ̀ ìwà ọ̀sùn àwọn alọ́nugbó àwọn àpáta tí o ti tẹkinọ́lọ́jì ti sin wọ́n dẹ̀ máa kọ́ wọ́n sì máa kọ́lé nínú rẹ̀ kò sí tún àlẹ́ yọ́mbẹ̀. ọlọ́run sọlá yìí fínú àtẹni ìtúndẹ̀ mìíràn ní jìbáàlì bò yóò tàn fà sí ilé ìmọ̀ ìrìnàmọ̀ ilé tó wù ilẹ̀ máa yọ nínú àpáta. àwọn ìdààmú ọlọ́run pa wọn rò wọ́n fèrè àwọn àgbélé àwùjá fèrè àwọn tó yẹ pé àjẹníyàwó ti fẹ́ àwọn ìdààmú padà sí kúfù fàkọ́dí mọ́tò ti sunnatul awwalin. ìlànà tọ́lọ̀ fi báwọn ẹni síwájú yílò náà tó ṣe kèfèrí ó wà ń bẹ̀ lọ wò ó. yẹ pé àtijẹ́ yín ní àfọlọ́ kò lé tẹ̀bá wù wà láàbù. ọlọ́wọ́n ní wàá kí anábì máa bá wọn jà hátà látàkùn wọn náà fìtínà tí òfin sí fìtínà ńlẹ̀. ayé àyè pàṣẹ jihad jihad lè làwọn èfè jihad tọ́la tètè bá ní kápá abáná tán tẹ bọ́ ìgbọ̀rọ̀ tẹ bọ́ lẹ̀ mọ́ gbogbo ìgbọ̀rọ̀ tẹ tọ́ lọ́hùn ni. a ní jihad dáfọ̀n àyẹ̀kọ́ gbogbo wa bá wa á dìfẹ́ǹdì ara wa a ní jihad tọ́la nígbà tá a bá ní agalẹ̀ ní mùsùlùmí ló ń lu àwùjọ kan ẹ wá tó láwọn kan tó ń ṣe kíni tó ń ṣe bọ̀ á lo ayé àyè wa qatiluhum ìbá wọn jẹ hatta la takuna fitna tí fitna òfin ní sílẹ̀ mọ́ káwọ tafsiri Sheikh Saadi níbi bẹ́ẹ̀ ni tẹ̀sírí àwọn àfáẹ́sìn lọ́pọ̀lọpọ̀ fún ẹni wọ́n ti tẹ̀sírí pé kí ni fìtínà tán sọ fìtínà kan jáàmì kan fìtínà kan ṣẹlẹ̀ lórílẹ̀ ààbọ̀ ní gbogbo wọn ọmọdé fìtínà ni wọn o oríṣiríṣi fìtínà gangan ní kíni tẹ́ bọ́ ṣùgbọ́n yóò rí yù àrí fìtínà. àwọn kàmí là ń pè fìtínà yìí náà lè jẹ́ fìtínà ṣùgbọ́n ètò ìjọba fìtínà oníkéyàn máa ṣe ẹ̀bọ̀ sọ́nà ọba sọ́nà ọba sọ́nà ọba tó dáa. bákan náà wà sọ́dẹ̀ à tọ́lọ́ ká má sùn ọlọ́run ní ẹ̀ẹ́dẹ́gbà tó bẹ́ẹ̀ bá wọn jà tí òfin ní títí tún náà má wáyà kú na dínú kúlùhù lè la tí ẹ ti ó fi jẹ tọ́lọ́run ló dín dín lórílẹ̀ táà ní máa tó rí ẹlòmíì tó wọn ṣe kí ni tí wọn lè tọ́pù àwọn mùsùlùmí mọ́ ayàyà ti lágbára tá a lágalẹ̀ nígbà tó kù ẹ̀ kí wọ́n ti gbẹgẹmẹ káàkiri níbo kò sí tó jọ ṣùgbọ́n ayé alukur'an àmọ́ alukur'an ìtura wọn náà àwọn alága lẹ́mìí kan àwọn abẹ́ máa jẹ̀dẹ̀ akàn akàn mójà lóde ní ó di yá nánu irú rẹ̀ làwọn kọ́ra mu àkó àti irú wọn bẹ́ẹ̀ náà wọ́n ṣe wọ́n fẹ́ lóru ayà yìí wọ́n ti wá gbà pé pé ọlọ́wọ́ tó wọn náà wọ́n tọ́lá sọ fún aláyè mi pé kọ́ọ̀tì ló lẹ̀ dín náà lọ́sọ̀tò táwà tọ́lọ́ ní náà ọlọ́ba sùfàánù àtàlá ń tó ti sọ pé àwọn kèfèrí o. sọ àwọn tó ìbọn náà wà gbọ́ àti ọjọ́ ògbéni àti àwọn tẹ́lẹ̀ ó fi jẹ́ tọ́lọ́ wọ́n láyò àtìmọ́ ni wọ́n hà rọ́mọ̀ ńlọ ọ̀hún wọ́rọ̀ fòlò ìtọ́nà àtòjíṣẹ́ ṣe léèwọ̀ táwọn ò ṣe léèwọ̀ wọ́n láyè ní inú náà dínà ẹ̀sìn òdodo ẹ̀sìn Islam táwọn ò sí lẹ́bi ẹgbẹ́ àwọn ní àyà ìgbà àwọn kẹfẹ́ rí mínà lẹ́bí náà wọ́n tún kìtà máa ta jẹ́ra ẹ gbọ́dọ̀ bá wọn jà nígbà tá a bá ti lágbára tá a lágbára wọn á kàn wọn lẹ́nu òdìjà bẹ́ẹ̀ sábà wọ ayé alákọ̀ọ́kọ́ yìí tó tu ṣùgbọ́n àbáyà yìí tu hátà yóò tó lè jizya àfi tó bá ní àwọn oṣù àgbẹjẹ máa wọ ẹ wà lábẹ́ àmùsùnmí àmọ́ kọ̀ǹtúrò wọn sì máa lé kíní wọn lè jizya wa kẹ̀kẹ́ kà mú wọn ẹ̀kẹ́ wọ̀lú kan ẹ̀kẹ́ wà ẹ̀kẹ́ mọ̀ lọ́pàá yẹn báwọn ṣe gbọ́ yé tí wọ́n nu báwọn ṣe gbọ́ yé nu tọ́wọ́ pé sínátù ẹnìkan máa bá ẹja náà ní. nǹkan ló gbé ló fẹ̀ kọ́ sí gbogbo nǹkan ló fẹ̀ kọ́ sí tá a gbọdọ̀ tẹ̀lẹ́kọ̀ ẹ̀ a gbọdọ̀ nítara nítara káwá mú ayé alẹ́ bẹ́ẹ̀ kẹ́kẹ́ abẹ́ bẹ́ẹ̀ kejì lẹ̀ kọ́ọ̀tì lù lẹ̀ wà kọ́ọ̀tì lù hù tó bá wọn jà hasa láàzà kún nà fífi tó ní fífi sí náà ni ó lálàyé nínú. Bẹ́ẹ̀ni afẹ́ kí Islam kí ó lé kí ni ó yẹ kó ní wọn rú gbogbo agbègbè an yakuna ad-dinu kulluhu lillah lẹ́nu fìdí tọ́lọ́ ayé pé gáyà ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ jihad kì í sọ̀rọ̀ ayé là ń wá kò ń sọ̀rọ̀ ipò kí là ń wá tẹ́tí ó fìdí tọ́lọ́ fàáza al-maqsudu min al-qital eléyìí ní ìtàgbàlérò mọ́níjẹ́sì wal-jihad li a'da'i ad ìtàgbàlérò sábà ń gbóbi tí àwọn ọ̀tẹ́ẹ̀sì. an yadfa asharram an din aburun wa ka ti jina fesin wa ya subba an dinillahi alladhi khuliqa al-khalqula bakana ka ti fendi ẹ̀sìn tó lọ bá sọ́nà wa ta'ala tó torí ẹ̀dá wọn ẹ̀dá hatta yakuna huwa al-ali ala al-fa'ir al-adyan hatta yakuna huwa al-ali ala fa'ir al-adyan tó yẹ kó ló lékè téńté. Então, náà nù báwọn bá lè fi nǹkan ẹ̀dùnkà ṣẹlẹ̀ nítorí ẹ̀kọ́ jẹ́ kéèmù wa nù. kò sí kó torí ọ̀rọ̀ ayé tá a fẹ́ rí kò sí kó torí ọ̀rọ̀ ilẹ̀ wa sán gbà. kéèmù wa tó kó lẹ̀ sí ọlọ́run bí ó ló ṣe yẹ kéèmù yẹ́wọ́n ló ń sọ pé fi ẹ̀sìn nẹ́bì ẹ̀sìn òdodo kó lè bá a borí gbogbo táwọn èèyàn ń pè lẹ́sìn tàbí jáde ẹ̀sìn náà ṣùgbọ́n lẹ́ni mùsùlùmí náà ni ó tún máa ń kọrin yẹn lọ́wọ́ yóò mọ̀ yẹn lẹ́bọ̀ lọ́wọ́ yóò mọ̀ fún ọ náà kàlí kí tí wọ́n lè bá wọn lé kíní wọ́n lè bá wọn lókè. tọ́lọ́sì sọ fún wa ni pé ká gbìyànjú ògbẹ́ni wa gbógun tẹ̀sí agbógun tẹ̀sí ìsìláàmù lé kíní tí ń lòkè ìpínlẹ̀ nù. anamini umirtu an uqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah àtẹ̀tẹ̀ pàmínú ayẹ̀ tí wọ́n kọ́ tọ́lọ́ gbógun tí wọ́n títà ní òfin gbà tọ́lọ́ tọ́lọ́ gẹ́gẹ́ lẹ́yìn kó jẹ́ ìlú wa. ọlọ́ba sọ́nà tọ́lá fa ìnìntàhàwọ̀ tánàbà wa jábọ̀ tí wọ́n ti ṣe tọ́lọ́ tí wọ́n tapẹ̀sì mọ́ fa iná wọ́n hábìmọ̀ ìyá màlúù nàbàṣe ìrù owó tó ṣe tọ́lọ́ rí kó pamọ́ ẹ̀sẹ̀ náà bá rí ọlọ́ọ̀bá ní wàá ṣàkóso àwa mùsùlùmí Allahu maulana wala maula láwọn àkèbèrè òní ọlọ́ọ̀bá àwọn ní alákòóso wọn torí bá wọn ní ntọ́fẹ̀yìntì yóò sá wọn lọ́dọ̀ òtò sílé gbà wọ́n lẹ̀ tọ́ba fẹ́rù fẹ́rù tán náà ti sọ́nà ẹ̀mọ̀kọ́ náà bá ọlọ́ba alákòóso yín.

tí máa ń ràn ní lọ́wọ́ tí máa ń ṣàkóso ọ̀rọ̀ ẹni kí nkálukú wa náà ká jọra wa lálẹ́ kọ́lọ̀ kọ́lọ̀ lè bá jẹ́mọ́wó láwa tá a náà bá fẹ́ dáadáa lọ́dọ̀ ọlọ́run tá a lè tètè lọ́dọ̀ ọlọ́run bá sọ wọn wá tààrà tá a lè tètè rí ọ̀dọ̀ rẹ̀ dé ọlọ́run bá sọ wọn wá tààrà sọ ní àyè nínú àlùkò án ọlọ́run dáríkà bí anna Allaha mawla alladhina amanu ọba ni mọ́wúlà lẹ́dínà àmọ̀nà tó bá ti jẹ́ olùgbàgbọ́ òdodo ọlọ́run bá lọ̀gá rẹ̀ tí ó máa ṣàkóso ọ̀rọ̀ rẹ̀ tí ó máa dáàbò bò ó. wàhánà káfìrí nà lámọ́wúlà aláhùn ṣùgbọ́n àkèbèrè kọ́ náà ní mọ́wúlà kẹ̀kẹ́ o kò sáwọn náà náà máa gbára lé ẹ̀dí bá ti ń takò tọ́lọ́ àbí yé wá kọlọ́dọ̀ nǹkan mi wá lọ́dọ̀ nǹkan mi ní yàtọ̀ fọlọ́ nǹkan ẹni mú láàrẹ̀ a sì rò pé tẹ́ ẹ bá wà nǹkan yìí lọ́dọ̀ ẹ̀dùnmí tó yàtọ̀ fọlọ́ kò lè ṣe láǹfààní tó bá láǹfààní kankan lórí àlùjànnú ti ń pè tó láǹfààní kan níbi ẹbọ tó ń ṣe èyí sáǹfààní ìsìdìrọ́jù orí ẹ̀dẹ́ ni èyí sáǹfààní lọ́dọ̀ tó gbogbo orí tẹ́ ẹ bá ti rí jẹ́ kébi ìtakùtọ́ náà ló di fi sórí ọlọ́ni ọlọ́ni mo wò lára fún ẹ alẹ́ni yàtọ̀wálà ìbádà olùmọ̀mìnì ìyẹn pé ọba tí máa ń ṣàkóso àwọn ẹrú rẹ̀ tó jẹ́ mọ̀mìnì wàyú sílò ilé ìmọ̀sọ̀ léhàwò wàyú yàtọ̀ ìyẹn pé tí ó máa ń jẹ́ kí àwọn dáadáa tó ń fẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ ọ̀yásìrò láwọn ọmọ náà fi àwùjẹ níyàwó ìyàwó ìyá fi dáadáa ẹ̀sìn àǹfààní ẹ̀sìn àtàyé ọlọ́ọ̀bá nìkan ló yẹ kárí. káìkọ́rọ̀ alẹ́ ìlà wa kádó tọlọ́n ká nígbàgbọ́ tó tó bí ekoroko káíkó tọlọ́n ti ọ̀run ni kádó tọlọ́n ká nígbàgbọ́ tó lè koroko pépé ọlọ́run ní wúlò ló ṣàkóso àwọn obìnrin ọba tó dára lákòóso ni wà ní ìmọ̀ nàṣẹ́ bákan náà ọba yìí náà ìmọ̀ ń dàlá rẹ̀ ọba tí ìmọ̀ ń ràn ní lọ́wọ́ alẹ́ ti yàn sọ̀rọ̀ tí ó mọ̀ ń ràn mí lọ́wọ́ fàyẹ́dìfà wà ní kẹ́hìndà fòjá. Ande tètè kíní kan náà tẹ̀ àwọn kan náà ń lé ní kò sẹ́ tó lé báyọ̀ ti dáná àbí tání. àfi àlá ọlọ́ba ló lè ràn yàn lọ́wọ́ bákan náà wàtà ká ló ba àṣàrà àwọn ẹni bímọ tí wàá dáwọ́jọ lé mi lórí kò sẹ́ tó lé gbà ẹ́ lọ́wọ́ àbí tání afọlọ́ ndé àwọn mùsùlùmí ndé tètè wa làwọn mẹ́ta káàkiri lé ní ọ̀dọ́ ọlọ́dẹ yẹ kẹ́ padà sí wọn padà irú ètè tán yìí ń dá làwọn náà wá ní káwọn náà kí ni ká máa dá yẹ pé wọ́n fẹ́ gbára irun tó bá ṣe wọn náà ṣe kí gbogbo ẹ̀rọ náà ìṣe bí ẹ̀kẹ́fẹ́ rí nù wọn náà ń sàṣìní wọn náà bá ní ah, àbíká lọ́dọ̀ bàbá kan tó náà ṣe kí ni tó náà má sàṣì. nígbà tó lé yẹn lé ẹ dáwọ́jọ́ lé lórí ìtọ́sẹ̀ ni wọn náà máa ṣe ni wọn máa ń ṣe. ìlú yẹn ọ̀dọ́ náà lè yọ padà sí olómọ báyìí tí àwọn kèfèrí jẹ́ àwọn aláburú ẹ̀dá àti kàrọ̀ ànábì fún wa àbí tó ṣẹlẹ̀ bá ànábì fún wa ìdí yẹ́mu kúrú bí kalẹ̀ ní nàkàfàrú ìyẹ̀kùtùkà ayẹ̀kùrúkà ayọ̀kùrújù ẹ̀rìn ìgbà tó ń pèsè pèrò ẹ̀já kí ànábì mọ́lé ẹ̀já pa ẹ̀já lé kólú wọ̀yẹ́mukuru à ń tètè yẹn dá gbogbo wọ̀yẹ́mukuru lọ́ọ̀ wàllu xayiru makiri taluba anabi lẹ njọ ne jama anabi jẹ kẹkẹ bẹ lẹ kó lẹ k'asọ tó njẹ tán jẹ anabi ti bẹrẹ rárá ọlọ́wọ́ bá mi kan náà ló gbára lé torí kò ní ní ìmọ̀ nínú ẹ̀ sí ọlọ́ba tí ma ní lọ́wọ́ tí ma ń fi àwọn aburú jìnnà ẹtọ́lọ́n bá jẹ́ alákòóso rẹ̀ wà náà sírọ̀ tọ́lọ́n bá jẹ́ tó náà lọ́wọ́ fàlà káfùnà àlè oníbẹ̀rù bójú àbí ẹ̀lẹ́ tó láwọn ẹni ọlọ́run tọ́lọ́gbọ́n níbẹ̀rù bójú gbàtà níbi àwọn ọ̀sán àti abákiri wà nù kòtò kí láti fi sọ́kọ́ abákiri làtàkàn iná lọ. wọ́n payà tó gbọ́mọ̀ kọ́ lọ́wọ́ ọlọ́ba alákòóso ọlọ́ba ń pẹ̀ pẹ̀lú wa. Musa alayhi salam nígbà tí ń sá lọ pẹ̀lú àwọn tó gbà fún lọ́fẹ́ sàkárà lọ́wọ́ aburú ni pèrè àwọn odò níwájú kìí sódò ọ̀sà òkun ńláńlá àwọn ni lẹ́yìn àwọn ọ̀tá lẹ́yìn falamma tara al-jam'an nígbà tó bẹ́ẹ̀ ìjìnlẹ̀ àwọn báyìí àwọn ìjọ Musa àtàwọn ìjọ pèrè àwọn kọ́lá abu musa iná làmùdọ̀rọ̀kùn ṣèhá ọwọ́ bà wá lé ní rẹ̀ musa kọ́lá kálà ẹ̀wẹ̀ tó jẹ́ gbogbo àpọ́lọ́ ọ̀lọ́lá kò tó kálà pé ní bàbá kan ní gbẹjọ́ ìtẹ́kẹ́ta jẹ́ tẹ́lẹ̀ rárá kálà ara ẹ̀ mọ́tọ́ bẹ́ẹ̀ mọ́ iná mà í àrọ́ bí sẹ́yìn àdì ọmọ bá bẹ pẹ̀lú mi alákòóso mi tó gbà mí lẹ̀. ìgbàgbọ́ ni ká ní sọ́lọ̀ kọ́lọ́ ní jẹ́ ẹni tí ó gbàkóso ọ̀rọ̀ àti òun ẹ̀rọ wa lọ́wọ́ lórí àwọn ará pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀sìn káàna ẹ̀kú òtítọ́ lọ tọ́lọ̀ ń fẹ́ ká ṣe tọ́lọ̀ ń fẹ́ ká jìnà sí àbẹ̀rẹ̀ wa sàánù wa tààlà kó kà fún àwọn ẹ̀rọ tí yóò lè fira wọn lẹ̀ fọ́nà wa wà ìjọba ilẹ̀ ká lè tẹ̀lé ìlànà iṣẹ́ rẹ̀ wàsọ́lá wa sálàmù alá nàbíyìnà Muhammadin wa alá àdìgbò wa sàkóyè الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه